star five five five star pin hash. bàbá àjàní kí ni gan-an ó tún ti ń ṣèrànràn jàre. star five five five star pin hash. ẹ mo gbé èwo tún ni star five five five star pin hash. ọ̀sánkélé nọ́mbà tó o gbọ́dọ̀ gbàgbé nìyẹn o tẹ star five five five star pin hash láti gba ìlọ́po mẹ́fà owó ìpè tó o bá rà sórí òpó ìbánisọ̀rọ̀ airtel rẹ jẹ gbádùn ọgọ́rùn-ún mẹ́fà náírà ìfàfàmì alẹ́sẹ̀kẹsẹ̀ lórí gbogbo owó ìpè ọlọ́gọ́rùn-ún náírà tó o bá rà fún gbogbo ẹni tó wà lórí òpó ìbánisọ̀rọ̀ airtel ni o. <sighs> ìyá àjàní ṣó sùn dáadáa ṣá. star five five five star ph. airtel the smartphone network.